أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́yìn tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú kíra umdatul ahkam ti àfá àbùrgani al-makdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí kitabu li'an èyí ni pé kíra tí ó sọ̀rọ̀ lórí li'an gẹ́gẹ́ bí ìṣesí wa síwájú ká tó bẹ̀rẹ̀ lórí hadith a ṣe ìtẹ̀síwájú lórí kí ni táǹkẹ́ níbi àrùn kí ni ẹ̀rí tó fi rinlẹ̀ wípé lihan ó tọ ṣẹ̀ríà àtàwọn nǹkan tó rọgbà lọ síwájú kó tó di pé a bẹ̀rẹ̀ lórí hadith tí a mú wọn lọ ọ̀kan ni pé kẹ́lmà lihan ní èdè lárabáwá أني مصدر لعنة أموالتي لعنة أني كان لي يجينا kúrò níbi ìkẹ́ ṣùgbọ́n ní orí àwọn ṣẹ̀ríà wọ́n bá sọ pé li'an wọ́n tó gbà lérò ní ẹ̀rí mẹ́rin tí èèyàn ó ṣe tí ó mú wá pẹ̀lú ìbúra tí ó sì pápọ̀ pẹ̀lú ìgégùn lórí ara rẹ̀ ní agbọn ọkùnrin tí ó ní kí ìbínú ọlọ́run kó wà lórí òun tó ń bá parọ́ mọ́ ìyàwó rẹ̀. so ẹ̀rí àti ìgbégun yìí wọn ni ó dùn onídùú ẹ̀rí fún tí a fi ní ṣe ìdájọ́ kọ́bùtù fún nípa ìwọ ọkùnrin ọkọ bákanáà ẹ̀rí mẹ́rin yẹn àti ìgbégbò tí ó sì kàrún òní ó dúró nídùú ìdájọ́ zìnà láṣẹ lórí ìyàwó sọ ìdínú tó fi pè ní lihan torí pé ìkíní kejì ọkọ àti aya ní ìbúra wọn ẹlẹ́ẹ̀kẹrin wọ́n gbégbó lórí ara wọn pé kí ibi ọlọ́run kọ́ wà lórí òun wáyé irọ́ lòun ìyàwó ìbínú ọlọ́run kó wà lórí òun tí wá pé lóòótọ́ ni ọkọ òun bá ń sọ sọ ìbínú ìjọba pé ní lèhàn torí pé làánà tí wọ́n ṣe ń lo ṣàhádà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kí fi hàn pé ó wà روى منه القرآن في سنة النبي صلى الله عليه وسلم نعم. أري هو النوع القرآن يرى الله تسطين والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين إن pé àwọn tí wọ́n bá ń ṣe èméjì tẹ́ ń ṣe tí wọ́n máa ìyàwó wọn lórí pé bọ́yá wọ́n ṣe zìnà tí wọ́n sì ní ẹlẹ́rìí mẹ́rin tó mú wá àyàfi ara wọn nìkan àwọn ni wọ́n ṣèlú fúnra wọn so ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan wọn yóò jẹ́ ìbúra mẹ́rin tí ó búra pẹ̀lú ọlọ́run pé òótọ́ lòun sọ bákan ẹ̀rí inú àdísà Ànábì sallallahu alaihi wasallam àdísì sáàd àdísì sáàd ibn sáàd pé arákùnrin kan nínú ansar جاء إلى رسول الله صلى الله عليه وسلم ووصد عليه صلى الله عليه وسلم كيف يقول يا رسول الله يقول الله أرأيت رجلا وجد مع امرته رجلا كنت كنت lórí ọkùnrin tó bá ọkùnrin míì papọ̀ mọ́ ìyàwó ẹ̀ kí ni tí ó ṣe àyàkúrúhú àmìkẹ́ǹfẹ̀yẹfà tí kọ́ pa ni àbí kí ni tí ó jẹ́ ṣe lórí ẹ̀ tó bá bá ìyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin míì فأنزل الله في شأنه ما ذكر في القرآن من أمر متلاعنين ọlọ́ọ̀bá sọ ayọ̀ sínú alfihàn ní nípa làánà tí wọ́n ṣe láì kìíní kejì wọn فقال النبي صلى الله عليه وسلم أني ألبسى صلى الله عليه وسلم رب إليه قد قضى الله فيك وفي امرأتك ألا أباتك الأجر لا يواتي يوه قال فتلاعنا في المسجد وأنا شاهد ونوافي ملاعنة من مسلسة النبي صلى سال ابن سعد ولو أسجوه ورسوا به يبقى تنشي ملاعنة so eléyìí fi hàn pé mùláánà ó tọ ṣẹ̀ríà منه رواية من سألني فتلاعنا وأنا مع الناس عند رسول الله صلى الله عليه وسلم يعني كني كجيوس ملاعنة إمي بلوى وكان هو بلوى النبي صلى الله عليه وسلم فلما فرغ قال عويلي نبات وقعي ملاعنة ومي صبي كذبت عليها يا رسول الله أقع وصفنا في رب العالمين وليس سلم رب بعد يوم من الأيام إن أمسكتها أوكي كذبت عليها يا رسول الله إن أمسكتها tí ń bá ilé mú ní pé ó kàn kí àti máa jẹ́ ìyàwó mi ajẹ́pẹ̀rọ kò pamọ́. Bàbá lọ́pàá máa kàdáàdà kọ́bùlà pẹ̀lú ìmọ̀rú kọ́bùlà ayé àwọn ìrọ̀sùn ìmọ̀rin sọ́lọ́mọ́ àrùn sọ́lọ́. Ó wá kọ ìyàwó rẹ̀ ní kọ́lẹ̀ mẹ́ta síwájú kí àlẹ́sà sọ́lọ́ kó tó paláṣẹ òṣèlú. قال ابن شهاب فكانت سنة متلاعبين so eléyìí ló jẹ́ súnà ẹnì kíní kejì tí wọ́n bá ṣe mú láàánà wọ́n péyà pẹ̀lú ìyàwó aláwọ̀ wọ́n ṣe òpéyà láàrin ọkọ àti ìyàwó. náà orí ọ̀rọ̀ ẹlẹ́kẹta hikma tó ń bẹ níbi mú láàánà yìí Eh, alákọ̀ọ́kọ́ ni pé hikma tó ń bẹ ń bí kó má jẹ́ pé aburú àti nǹkan ìtìjú yóò bá ìdílé ìyàwó àti ìdílé ọkọ torí ìzìnà tí ọmọ wọn ṣe yóò sì bà ibùsùn rẹ̀ jẹ́ torí pẹ́lú míì tuntun bá lò tó bá tiẹ̀ wá lóyún níbẹ̀ yóò gbé oyún ẹlòmíì fún ọkọ torí pé ọkọ ò ní ẹ̀rí tó pé èèyàn tí ó mú wá èrèdí èyí ni ọlọ́run ti ẹ̀ṣẹ̀rí mùláàánà láàrin wọn sọ kò wá sí nǹkan kan tó kù ju pé wọ́n jẹ́ pé ìbúra lè tún lágbára ní oògùn ló fi lè máa eléwò ní parọ́ eléwò ní ìṣòdodo ṣùgbọ́n tí ẹni kìíní kejì wọ́n bá ti búra tó hádì ó ti sọ̀kalẹ̀ lórí àwọn méjèèjì tó wọ́n wà ṣe láàrin wọn mo láàrin yìí ó ní májẹ̀mú mọ́jẹ̀mú ìtìbá ti ń ṣe mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ayẹ̀kúnà bẹ́yìn ẹ̀kọ̀ọ́jẹ́ òkèlùfẹ́ báàlẹ̀ bẹ́yìn ọ̀nà ákìlẹ̀ jẹ́ pé láàrin ọkọ àtìyàwó ni tí wọ́n sọmọdé tí wọ́n sì ti bàlágà tí wọ́n sì lọ́pọlọ tí wọ́n jẹ́ òmùpọ̀ torí pé ọlọ́mí wàlẹ́rí na yàmúnà àzùwà ìjàdùn àwọn tí wọ́n sọ ìyàwó wọn ló kó ìná so ó fi hàn pé ọkọ àtayà oyún sì mọ̀ láàrín yìí ẹlẹ́ẹ̀kejì àyàkùnbà rọ́jùlù máa àtàwọn òbìjìnà ó ní kí ọkọ kọ́lẹ̀ ìyàwó ẹ̀ lókò pé ìyàwó rẹ̀ ṣe zìnà àbí kó pè é pé ìwọ onízìnà àbí wọ alágbèrè àbí mo rí ọtún ṣe zìnà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó fi hàn pé ó ṣe tòwúmọ́ ìyàwó ẹ̀ pé ó ṣe zìnà. ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ìyàwó kọjá ọ̀pọ̀ ìlérọ́ wípé ń tó sọ nípa òun irọ́ nípa kìí ṣòdodo tí ó sì kọ̀tínù lórí pé ọkọ òun òṣòdodo títí wọ́n fi dé iwájú adájọ́ tí wọ́n bá ti wá dé iwájú adájọ́ ó di dandan kẹ́nìkíní kejì wọn mẹ́rin wá. ọkọ yóò mẹ́rin wáyé pé ìyàwó òun ṣe zìnà ìyàwó náà yóò mẹ́rin wáyé pé òun ò ṣe zìnà nígbà tí òun sì lẹ́lẹ́rìí ó ní pé ó búra ìbúra tí ó sì ìbúra tó torí pé wọ́n rí bíìkì ìbúra náà lẹ́ẹ̀mẹ́rin wọ́n mọ̀ pẹ̀lú ara wọn mọ́jọ̀bọ̀ ẹlẹ́kẹrin kí lèáàmì ẹ kó ṣẹlẹ̀ níwájú adájọ́ èyí tí ó ṣe ìdájọ́ lórí wọn kì í ṣe tí ẹni kọ́ọ̀kà nínú ìlú láti tí wọ́n láti ṣe láti jẹ́ adájọ́ ni ó ṣe báwo ni ilẹ̀ ayẹyẹ ṣe jẹ́ ó ní ni ó sọ ní ọ̀dọ̀ adájọ́ níwájú rẹ̀ níwájú àwọn èèyàn rẹ̀ wípé mo jẹ́rìí pẹ̀lú ọlọ́run wípé òótọ́ ni mo ń sọ níbi tí mo sọ pé ìyàwó mi ṣe zìnà yóò wá sọ báwọn lẹ́ẹ̀mẹ́rin wípé òun jẹ́rìí pẹ̀lú ọlọ́run lórí pé ìyàwó òun ṣe zìnà òun sì rí lẹ́ẹ̀mẹ́rin yóò sì máa fi yóò máa tọ́ka sí ìyàwó rẹ̀ báyìí kì í ṣe pé yóò kàn máa sọ yóò tọ́ka sí ìyàwó mi eléyìí tí wọ́n ti jókòó báyìí o lórí tó ṣe jù lẹ́ẹ̀mẹ́rin. yóò dárúkọ ẹ̀ sí kódà bí òkè ẹ̀sìn ń bẹ̀ wọ́n láti dárúkọ ẹ̀ pẹ̀lú táwọn èèyàn ń bọ̀ mọ́ ìpé ìyàwó mi lágbájá ìyá lágbájá yóò wá fi kún lẹ́lẹ́kàrún lẹ́yìn ìgbà tí adájọ́ bá ṣe lọ sí àwọn pípẹ́ bẹ̀rù ọlọ́run ìjìyà ọlọ́run ó lè kókó ju ìjìyà ilé ayé lọ bẹ̀rù ọlọ́run ló pàrọ̀ mọ́ ìgbà náà ni wọ́n á pé kí ìbínú ọlọ́run kọ́ máa bẹ lórí òun tó yẹ pé ìyàwó bẹ́ẹ̀ náà ni ìyàwó náà sọ bẹ́ẹ̀ mẹ́rin yọ́ máa jẹ́rìí pẹ̀lú ọlọ́run wípé ọkọ̀ òun ilé tó sọ pé òun ṣe bẹ́ẹ̀ yọ́ wà ní kí ìbínú ọlọ́run jẹ́ tòun ní tó bá yẹ pé lóòótọ́ ọkọ òun sọ. torí ọ̀rọ̀ ọlọ́run torí wàlẹ́bínà yẹ̀wúnà àzúwájọ́hùn wọ́n lè yẹ́kùn lẹ́wùn ṣòhàdá ìlà àìfúsùhù àwọn tí wọ́n bá tùwúmọ̀ ìyàwó wọn ibi wọn sì lẹ́lẹ́yìn tí wọ́n mú wá فشهادة أحدهم أربع شهادات لله أريوا أن يكون جريبا لا يميرين innahu lamina sadiqin wípé lóòótọ́ lòun sọ lórí tó ń sọ lórí ìyàwó rẹ̀. والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ó ní kí ègbé ọlọ́run làánà ọlọ́run kọ́ máa bẹ lórí òun wáyé pé irọ́ lòun ta wọ̀nyẹ́ tó bá wọ àná àlàáfíà ọkọ ti jẹ́ ìgbẹ̀ pẹ̀lú ó sì ti dé ìyàwó òní ó kú ní ìṣètò ọ̀gbọ̀ra rẹ̀ kó omi ti dúnà òun náà ti lè bọ́ra rẹ̀ kú àyàfi kó lọ ìbúra tó bá kọ̀ ikú wò ní ìbúra á sì hàbí ìdìbò fún un. tòun ti hàbí fi òun ti ẹ̀ náà ní kó lọ ìbúra lẹ́ẹ̀mẹ́rin. ẹlẹ́ẹ̀karùn-ún yóò wà ní kí ìbínú ọlọ́run kọ́ máa bẹ lórí òun ń kánà mi sọ tó bá pé lóòótọ́ ni ọkọ òun sọ. báyìí ni wọ́n fi kúra pẹ̀lú pé adájọ́ yóò ṣe lọ sí àfún wọn nígbà ìyá ọlọ́run ìjọ ìgbà òkè àmọ́ ó ní gbogbo títí ìdí ẹ̀yà ilé lọ. lọ́sì tó ní pé bọ́lá wọn ṣe tọ́jú fún ọ àbí ó ṣe ṣáàpì ṣe fún ọ kọ́ ọ lọ àwọn ìdájọ́ kan wá wà tó wọ́n rọgbà mọ́ ilé àlè alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òní ṣáàpì kọ́ọ̀sì. ó ti sọ lórí ọkọ àní ṣe hajj fún nọ́mbà tó ti búra torí pé kò lẹ́lẹ́rìí àìlẹ́lẹ́rìí o a ṣe hajj kọfù tó nígbà tó sì ti búra yan hajj yẹn ti kú lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó di dandan ká ṣe ìpínyà láàrin àwọn méjèèjì òpínyà yìí sì ní títí ayé ayé kódà fẹ́ pé àwọn mèké àwọn méjì ló kù ní ayé lọ́kùnrin àti obìnrin wò ní ìfẹ́ ra wọn. ẹlẹ́ẹ̀kẹta tó bá pé oyún ń bẹ ó lè jẹ́ pé oyún olórí kìí ṣe tòun oyún tó ní òun ní kọ́bùrú fún un gbogbo oyún wá ní òun sòtọ́ bá ti lọ sí ìhàn a ní í ṣe nọ́sùbà ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ bàbẹ́ nọ́sùbà ọ̀yọ́ jẹ́ ti ìyá rẹ̀ ni. wọ́n sì rí nígbà tí ó kúra yẹn láti specify ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ wípé mo jẹ́rìí pẹ̀lú ọlọ́run ọba wípé òótọ́ ni mo ń sọ nípa tí mo sọ pẹ̀lú ìyàwó mi tó ṣe jù lọ ọ̀hún tó ní ìyá ọmọ tó bí ìkí tètè ni so ó ti lé lọ́sàbà ọ̀dà ikú ní títí ẹ̀yẹ lórí àdìsá ti lẹ́ ọmọ náà ìpè Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ṣe mọ̀lá ánà láàrin ọkọ àtìyàwó tán tí ọkọ sì ní ọmọ yẹn ṣètò yìí ó ṣe òkèèyà láàrin wọn ó sì jẹ́ pé ọmọ yìí ó ìyá yìí. ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé ó padà náà ká ṣe lórí ìyàwó àyàfi kí ó lò wù ọ́. tọ́ba kọ̀ nípa ò ní í búra lẹ́yìn ìgbà tó kọ́ ti búra a ṣe ìkọ́mọ́tò haddu zina lórí ẹ̀ so eléyìí ni àwọn ìdájọ́ kéékèèké tó rọrùn pàmò àlè àrùn pẹ̀lú àlékún ètò àti ẹ̀dà yìí حديث على قطة أفعالها ولحديث عبد الله بن عمر أن فلان ابن فلان قال يا رسول الله níbi ó forúkọ bó ń tọ̀ láti rí kì í ṣe pé wọ́n wá pọ̀ mọ́ ta ló ń tọ̀ pé lágbájá ọmọ lágbájá ó sọ fún ẹ̀lẹ́dì أرأيت أن لو أن لو وجد أحد امرأته على فاحشة kí ni tó rí sí ìwà nípsà àṣẹ́lẹ̀ káti pé èyàn bá ẹ̀ lórí àṣà tí ń ṣe كيف يصنع kíni tí ó ṣe arákùnrin ń bèèrè lórí tí è ti ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ó ti ń bèèrè wípé kíni tó rí sí káàkiri ẹ̀wà wípé òun lọ báyàwó òun lórí ìṣẹ̀lẹ̀ kíni tó wọ́n ṣe ó ní ìtàkẹ́ ìgbàmọ́ تكلم بأمر عظيم فما صار تصدق بوايطة ورلا لصر torí pé gbogbo wọn ni ó kú lójú òkè wọn wàyí sákàtà sákàtà àlàmì ìpínlẹ̀ tó bá sì lè dáalé ọdá lórí àlàámà ní tó tóbi kí ni ó ṣe nú ẹ̀ فسكت النبي صلى الله عليه وسلم فلم يجبه النبي صلى الله عليه وسلم بدأ قالوا àkọ́kọ́ ni pé ó lè jẹ́ pé ìbéèrè yẹn ànábì ọ̀fẹ́ torí pé ó ń béèrè lórí tí è ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó lè jẹ́ pé ìdájọ́ orí ẹ̀ kò tí wáyé سؤال سؤال سنة وتعليم فلما كان بعد ذلك لن بقص بين الأبواب أدعوني أتاه فقال هو أدعوا هو سيقول إن الذي سألتك عنه قد ابتليت لي ìbéèrè tí mo béèrè ọlọ́run ti fi dẹ́ mi wò ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kẹ́tọ̀ ọ̀pọ̀ ọlọ́run ti fi dẹ́ mi wò mo délé mo báyàwó mi pẹ̀lú ọkùnrin. فأنزل الله هؤلاء الآيات في سورة النور lọ́lọ́run wá sọ àwọn àyà yẹn kalẹ̀ èyí tó wà nínú súrọ́tù náà lè ta àkàkọ́ láìpẹ́ fàtàláhùn nà àlè wà wà ágọ̀ ẹ̀lẹ́gbà sọ́lọ́gbà ka àyà ìfún wọ́n wá sí wá sí fún وذكره أن عذاب الدنيا أهون من عذاب الآخرة وسيما تفوطي بجياني أي أفوية جيجيون فقال لا والذي بعثك بالحق ما كذبت عليه لو أصيبي يروا مفيه تفتونا أنت تقول من طرف من طرف

فقالت لا ونبني هذا والذي بعثك بالحق مبورا بين تونه بلو بلو إنه لكاذب رنقا تئي مدي أما قدام رب وجد ما إن كان وقع رب فبدأ برجل ànábì wa bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin fàṣẹ́yìdà arba ṣàhádá ti gbìlá ó wá ṣe ìbúra ó fọlọ́ ṣẹ̀yí lẹ́ẹ̀mẹ́rin ìnáwó lẹ́mínà sọ̀rọ̀ ìdíyìn wípé lóòótọ́ ló ń sọ in tó ń sọ lórí ìyàwó òun òótọ́ ni والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ألا كانوا ó ní kí làánà ọlọ́run tó máa bẹ lórí òun tó máa pé irọ́ mọ̀ nípa. tó mọ̀ sánà bí wọ́n péyàwó wọ́n péyàwó òun náà wá tẹ̀lé pẹ̀lú orúkọ ọlọ́run lẹ́ẹ̀mẹ́rin ìpè ọkọ mi ní òyìnbó mi kà والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين ẹlẹ́ẹ̀kàrún òní kí ìbínú ọlọ́run kọ́ máa lórí òun tó ẹgbẹ́ ní òtọ́ ní a rí pé èbú àwọn méjèèjì yàtọ̀ pé kí lórí òun ìyàwó kí ìbínú kí ni ìyàtọ̀ nílé àlàyé ń bọ̀ lórí ẹ̀ṣà ثم فرق بينهما واتي وقيا لا علينا ثم قال لينا لنوها سيكي الله يعلم أن أحدكما كاذب ọlọ́run mọ̀ fẹ́ nìkan nù ní irọ́ ní ìgbà ẹ̀yin méjèèjì ẹ̀ lè sòtú kò lè dùn tọ́ lè sọ ọlọ́run mọ̀ pé ọ̀kan nù ní irọ́ ní ìgbà fàálù mi kò ń ta ì ṣé ń tọ́kẹ́ tú bá ń bẹ tí wọ́n sọ pé ní tó ń sọ òkú èké òun òṣòdodo lẹ́yìn ìgbà wọn ti ṣe bọ̀ láàánú sẹ́ni tí ó tù bá ń bẹ obì wọn léèrè lẹ́ẹ̀mẹ́ta. وفي لفظ منه لك ذمي فليس كما صفوه قال لا سبيل لك عليها او منك كرو يقول او منك كتوبة لو يقول تودا تتاها فقالوا لي فقالوا نواصل النبي صلى الله عليه وسلم يا رسول الله ما لي قوة من نوضع النبي صلى الله عليه وسلم لا مال لك أو لوك لوليه إن كنت صدقت عليها فبات صداك لوريا فهو بما استحملت من فرجه صداك توصل قل له سي فرجي ولك فيه وإن كنت صدقت عليها فبات قرار قالوليه فهو أبعد لك منها إيران كان يدخل kó jìnà sí ọ tefetefe. so bí hadisi ṣe bó ṣe rí nìyẹn àwọn àǹfààní tó wà nínú hadisi alákọ̀ọ́kọ́ ó ṣe àlàyé li'an àti báwo la ti ṣe ó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tùwúmọ̀ ìyàwó ẹ̀ ipò ṣe zìnà tí ó sì lẹ́rìí tí ó mú wá mẹ́rin tí wọ́n jọ ní pé wọ́n tó ń ṣe zìnà yẹn ó di dandan ká ṣe hádì fún hádì kí láti ṣe fún hádì kọf kéèyàn pàrọ̀ mọ́yìn إلا أن يشهد على نفسه أربع مرات أيات kó jẹ́ lórí ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin pẹ̀lú ọkọ̀ ọlọ́run wípé òótọ́ lòun sọ ẹlẹ́ẹ̀karùn-ún kí láàánú ọlọ́run kọ́ lórí òótọ́ ẹgbẹ́ rọ́ lòun tíyàwó bá kọ̀ a hajj ìsìnà torí pé ọkọ ti tó ń náà bá wá sọ wípé ara àwòrán nípa àwọn àlekò òbúra òun náà wà á búra lẹ́ẹ̀mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ló wà ní kí ìbínú ọlọ́run tó máa bẹ lórí òjò ẹgbẹ́ lọ́kọ̀ òun sọ ilé yóò síkẹ̀ lọ́gbà tó ti búra rẹ̀ kò sí lórí a ti ṣàlàyé ẹ̀ ní pé ó di dandan wọ́n pé imam àbí alkali ó ní ó sì rí hàn lórí wọn yóò sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin pẹ̀lú ṣíṣe nàṣíyà fún pé kọ́ bẹ̀rù ọlọ́run ọba o kọ́ má parọ́ mọ́yàwó rẹ o torí pé ìjìyà ilé ayé ó fúyẹ́ ju ìjìyà ọ̀run lọ tọ́tí ọ̀bá wa gbalẹ̀ sí ha ẹni wá máa búra tó bá wá dìdì ẹlẹ́ẹ̀kàrún síwájú kó tó ṣe ẹlẹ́ẹ̀kàrún náà yóò ti ṣe nàṣíyà fún bẹ́ẹ̀ náà ni ó ti ṣe fún ìyàwó tọ́ tí ilé àmì bá wá parí so àwọn kankan tọrọ pàmọ́ alákọ̀ọ́kọ́ alfarku bẹ́yìn alìmọ̀tàlẹ́yìn ìṣẹ̀lẹ̀ ilé o ní òpéyà láàrin àwọn méjèèjì tó ń pè é òpéyà wọn sì ní títí láíláí torí àdísà àmẹ́bísọ̀lọ́lá àdísà àtúnláì ọmọ ọmọ torí àmẹ́bísọ̀ àtúnlá ó se lò láàánà láàrin ọkọ àtayà ó wá ṣe ìdájọ́ pé ọmọ tí wọ́n ń ṣe fàmí fọ́ láàrin àwọn ọmọ ìyàwó ni kò ní máa jẹ́ orúkọ bàbá rẹ̀ ó wá ṣe òpin àláàrin wọn. bẹ́ẹ̀ náà ni agbára láti ọ̀dọ̀ Ali àti Abdullahi ọmọ Mas'ud àwọn méjèèjì sọ pé mọ́dọ̀ ti súnnà tó fíl mùtàlá ilẹ̀ wípé súnnà ni léè tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ wípé ọkọ àtẹyà tó ṣe lò láàárọ̀ aláyẹ tẹ́lẹ̀ á àbàdà wípé wọn ò tún ní fẹ́ra wọn sí láíláí eré ìlú mọ́dábà àwọn jẹ̀búrù ìlànà ìpè òpínyà wọn òpínyà àgbàdìyà ṣùgbọ́n sẹ́yìn ọmọ mùsẹ́yìn léèkí Abu Hanifa òun náà tẹ̀lé ráàyè rẹ̀ ó ní pé tí ọkọ bá tún bá tó ṣe ìtìrá sí pé irọ́ lòun pa mọ́ ìyàwó ìdá ìṣẹ̀lẹ̀ pé a kò ka ọmọ rẹ̀ á ní a wà ní kọ́kọ́ ìyàwó rẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀kan tó wá kọ́ lẹ́hùn kò tún lè ṣe mọ́ àyàfi kó tún ṣe fúdùbà tuntun kó tún tó lè fẹ́ ìyàwó náà ṣùgbọ́rọ̀ yóò ọ̀rọ̀ tó lẹ ni èyí tó jọjú náà ọ̀rọ̀ àwọn àjògbò wọn ni kò sí ìpapọ̀ láàrin wọn mọ́ abẹ́dẹ́nì ẹlẹ́ẹ̀kejì ẹni pé hajji ó ti sọ̀kalẹ̀ lórí ẹni kéríkèjì wọn káà ní ṣe hajji fún wọn káà ní ṣe hajji kọ́sù ọkọ bẹ́ẹ̀ sì ni àwọn ṣe hajji jìnà fún yàwó lópin ìgbà bá ti búra tó ṣe lè láàánà bẹ̀tẹ̀ àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapẹnu lórí pé ó pín yìí ṣé lóògbé ìgbà tó bá ti ṣe ìbúra òfin àlẹ́ òsì ti ṣẹlẹ̀ láàrin wọn àbí ó ti ẹ̀wà padàdà kí ìyàwó àbí kọ́kọ́ tó kọ́ ìyàwó ẹ̀ níwájú adájọ́ tí adájọ́ wá sí tẹ̀lẹ́pẹ̀tọ̀ kò sí ìgbéyàwó láàrin yìí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà wọ́n ní gbogbo ọgbà tí mo láàárọ̀ bá ti ṣẹlẹ̀ tó òpin láti fi dé náà lópin ìgbà tí wọ́n bá ti ṣe débi pé wọ́n ti mò láàárọ̀ táwọn méjèèjì ti fi ṣe òpin láti dé láàrin wọn tó ṣe bá wá jẹ́ pé lẹ́yìn náà ọ̀kan mú àwọn méjèèjì wá wá wá padà wá wípé òun ọ̀sọ̀ lódó lórí tó ṣe irọ́ lòun pa ó sì fi tẹ́lẹ̀ mọ́ kò sí nǹkankan tí ó lè dàrú pọ̀ mọ́ láíláí náà ìdájọ́ mùlá ádàyè ọ̀rọ̀ wa fara yàtọ̀ sí àwọn ìdájọ́ kan tí wọ́n jọ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ní pé ṣàhádà ìbúra ìbúra yìí ìbúra márùn ún ẹlẹ́ẹ̀kàrún nú ẹ̀ ẹ̀gbọ́n ni kò sú sí nǹkan kan ní ẹ̀sìn Islam tó ní ìdájọ́ ilé kò sí tí a bá fẹ́ ṣe ṣàhádà ṣàhádà èèyàn kan ti tó bẹ́ẹ̀ ni ìbúra ẹ̀kan náà tuntun ṣùgbọ́n lè ìbúra márùn-ún alámẹ́rin inú ẹ̀ yóò búra pẹ̀lú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yóò wà gégùn ẹlẹ́ẹ̀kẹwọ̀n ẹlẹ́ẹ̀kẹwọ̀n yóò gégùn so ìdájọ́ ilé ó yàtọ̀ gédé ń gbé pẹ̀lú àṣàhàdáàt tó ń bẹ nínú ìsìsláà ìyàtọ̀ kejì ó ní repetition ìbúra kárí píìtì léra wọn lẹ́ẹ̀mẹ́rin débi ẹlẹ́ẹ̀kàrún kò sí ìdájọ́ tó jọ nínú Islam ẹlẹ́ẹ̀kẹta ni pé ń tá a mọ̀ albayyinatu ala al-mudda ẹni tó ń claim òní ọmọ ìlú ẹni tó kọ̀ kò ní òkú rẹ̀ ẹni tó kílè òní àwọn mẹ́rin wá mẹ́rin tó kílè rẹ̀ so àdídì àti sọ fún ẹni tó ti kílè mi lórí ẹ̀kọ́ fún mẹ́rin wá òun yóò kàn wúra ni bẹ̀ níbi àwọn méjèèjì kan ni wọ́n bùrọ̀ Ibn Hajar al-Asqalani ó ní ìdí tí tí obìnrin tí a fi ní yóò búra pẹ̀lú ìbínú ọlọ́run torí pé ẹ̀ṣẹ̀ tiẹ̀ ó tóbi jù dọ̀kan lọ torí pé tó wá pé ọkùnrin ní parọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò mọ lórí òun àti ẹni tó parọ́ mọ́ ṣùgbọ́n tó bá pé ìyàwó ní parọ́ ń tọ́ ẹsẹ̀ tiẹ̀ yóò kan fámìlì ọkọ yóò sì tẹ̀ kan fámìlì títí ẹ̀ náà gbogbo nǹkan ìtìjú pátá ẹbí kìíní kejì ni ọ̀tọ̀ ó sì ti bà ibùsùn ọkọ jẹ́ torí pé pọ́kùnrin ní ìwọ bákan náà tó bá ti ẹ̀wà ṣẹlẹ̀ pé oyún ń bẹ láàrin wọn nírọ́ tó pa yìí ó fi hàn pé ọmọ tí ó fi díẹ̀ ṣe tọkọ yóò gbé kọkọ ọmọ sì máa jẹun kọ ẹni tí kìí ṣe bàbẹ́ ẹ̀ bóyá gan-an tí bàbá bá síwájú rẹ̀ yóò dògbé yóò jẹ tí ò lẹ́tọ̀ọ́ sí i so a rí pé ìbàjẹ́ tí títí ẹ̀ tí ó kọ̀ ojú ti ọkọ lọ so ìbínú tí ọlọ́run fi sọ pé kí ìyàwó kó ní ìbínú ọlọ́run ọmọ ọ̀bẹ lórí òun tó rẹ pé irọ́ ni ọkùnrin pamọ́ torí pé destruction tí títí ẹ̀ tí ó ṣe ó pọ̀ jù tọ̀tọ̀ lọ ọkọ lẹ́yìn ìgbà tó bá ti ká bá ti ṣe hajj kọ́sù fún ó ti mọ̀ tó a mọ̀ pé òkú lọ ni so irọ́ tó pa kí ló ṣe fúnyàwó ó ti clean ẹ̀ ìyàwó ti wà clean so and that is all bẹ̀tọ́ wáyé pé ìyàwó ni ò clean kọ́ ìbàjẹ́ tí ó ṣe pọ̀ ju ti ọ̀kan lọ ìdínú tọ́lọ̀ ti ṣe kọ́lẹ́ pé ọkọ̀ yóò ní kílà náà ọlọ́run ọba kọ́ máa bẹ lórí òun ìyàwó yóò ní kí ìbínú ọlọ́run ọba tó máa bẹ lórí òun bákẹ́lẹ́ tí ọmọ bá ń bẹ láàrin wọn nígbà tó ń ṣe lò láàrin yìí ọmọ yẹn kò ní jẹ orúkọ bàbá ẹ̀ mọ́ yọ orúkọ ìyá nìkan ni bẹ́ẹ̀ sì ni kò ní jogún bàbá torí pé bàbá ti ṣe ó ti kílè ní pé ọmọ òun kọ́ فائدة ابن قدامة من فرار المبني أني أن الرجل إذا قذف امرأته ipe tí ọkùnrin tó bá parọ́ mọ́ ìyàwó ẹ̀ ikú ṣe zìnà fún ma akzaba nafsa lẹ́yìn náà lọ́wọ́ ajá rẹ̀ rọ́ ipe tó ń sọ òwúrọ́ ló ń pa fàlẹ́ àlẹ́ hajj a ṣe hajj tọ́sí fún un سواء أكذبها قبل لعانها أم بعد قسياته أجري لله يبطوة لعاني أبي سواء قوت لعان وهذا قول الشافعي وأبي ثور وأصحاب الرأي ولا نعلم له مخالفة إليه يرى إمام الشافعي أتي أبي ثور àti àwọn ashabu rai bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó yapa pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ yìí so èyí fi hàn pé lópin ìgbà tí àtọ́kọ bá ti lè jọ tó ti lè ṣe kọ́sù fún ìyàwó ẹ̀ wọn ní fẹ́ra wọn mọ́ kódà kọ́ mọ́ débi mọ̀ láhánà ó ti ṣe tùrúmọ̀ rẹ̀ kó ṣe jùlọ

tẹ́lẹ̀ ọkọ kò ní gba nǹkan lọ́wọ́ ìyàwó ẹ̀ gbogbo tó ń lẹ̀ ọ̀nà fún un kódà kọ̀kọ́ lé fún pé ilé ìlú òtítì ẹ̀rọ gbogbo wọn nígbà tí kìíní ìṣẹ̀lẹ̀ kò ní gbà padà mọ́ torí pé arákùnrin tó ṣe tó ṣẹlẹ̀ sí níwájú alexa àṣánà òun náà bẹ̀rẹ̀ sí kígbe owó tó ń lẹ́ńkọ́ àlẹ́bí ní òun lówó kẹ̀kẹ́ lórí ẹ̀ tí wọ́n á owó ni kí ni tọ́ sọ sí sàdáàkì ni torí sàdáàkì náà ló ṣe lẹ́tọ̀ fún ọ tó bá sì jẹ́ pé rọ́rọ̀ pamọ́ ìrọ̀rùn gangan òní ọ̀dọ̀ sí kẹ́ẹ̀dùnà sí ayé tefetefe so eléyìí náà ó fi hàn pé tó bá jẹ́ kọ́ọ̀tù náà ni wọ́n ṣe láàrin ara wọn wọ́n ṣe òpin yà wọn bákan náà àdìsí yóò fi hàn pé kò tọ́ ká máa sì béèrè tí ò tí ṣẹlẹ̀ síwájú tó tó ṣẹlẹ̀ àwọn béèrè tí ò tí ṣẹlẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ àbá tí nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ pé báyìí ẹjọ́ ṣẹlẹ̀ lọ tó bá wá ṣẹlẹ̀ á wà lájọ fún pẹ̀lú kùn ìgbà tí òfin ṣẹlẹ̀ ẹmọ́ sì béèrè torí pé ọ̀pọ̀ ọ̀kan míì tí ọlọ́run dá ilé lórí ẹ̀ rahma ìkẹ́mi fún wa ṣùgbọ́n nígbà tá a bá ń béèrè ó di dandan ká wá ìdájọ́ fún wa tá a bá wá rí ìdájọ́ nǹkan yóò wà di fìdílà fáwọn èèyàn Assalamu alaykum àfà kí ni ìdájọ́ ọkùnrin tí tí ń bá sọ fún mi pé mo ní kálímọ̀ náà kó wá jẹ́ pé àfá àtòjú léèrè ọ̀rá yìí tiẹ̀ ni pé ìdájọ́ rẹ̀ ni pé kíkọ́ lẹ̀lẹ̀ kàná gbogbo bí tó wùlẹ̀ ọ lọ o ní ìdájọ́ kankan náà gbogbo bí tó lè lọ láti pọ́ ọ̀run wá ọ̀run wá o ní dẹ́kùn kankan náà torí pé kí ní ìyẹn ti ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ síwájú kó tó béèrè wọ́n wá béèrè ti sọ ìdájọ́ ọ wọ́n so ìdájọ́ náà ló gbogbo afọ àtọ́bá sì gbọ́n tó ní àṣàláwà lẹ́gbẹ̀ẹ́ àtúrà ọmọkùnrin náà ìbéèrè ń gbókè lọ́gbẹ́ mo ti di àpá àkàlẹ́rẹ̀ ó sọ pé báyìí ní tí ó sọ pé ní ò sọ bó ṣe rí kódà ṣe tọ́láàpù mẹ́ta ni tó bá jẹ́ pé àfa àtọ́gbọ́n ni yóò sọ fún pé n tá àfa ń sọ déédéé ó gangan lọ́ọ̀lọ́ tẹ̀lé torí pé kí ni ìdí tí sẹ́yìn nàúmà tó fi ṣe ìdájọ́ ní irú ẹ̀rọ ti wù wà ó ń fi ṣẹ̀rí ọlọ́run bá ṣeré so irú àwọn ìjọba yìí kò dá ká máa ṣe ìbéèrè síwájú kí nǹkan ó tó ṣẹlẹ̀ àfáà ti fi àsìkò wá so lórí eléyìí ni a dúró èyí tí a ṣe tó ṣe déédé ọlọ́run tó fún wa lálẹ́ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tí ó forí ẹ̀dùn wa assalamu alaikum warahmatullahi wabarakatuh وعليكم السلام ورحمة الله Ẹjọ́ bá ti gbogbo ìgbàlọ́pàá àpàdé àwọn ìgbàlọ́pàá pẹ̀lú bí ìlú ti wà ní ìjẹ́ pé àwọn oríṣiríṣi pátá ló wà lẹ́nu àwọn àbá àwọn pé kò tẹ́ kó kán wà nínú ìdájọ́ tó ń fi dájọ́ tó láti kù ìwà inú mu wa pé tí ẹni ẹ bá lọ bẹ̀rẹ̀ bí ìṣe pé ìfẹ́ ló fi dá tó wà lọ sódà àbájọ tó fi ìgbèrè ìgbésọ̀ ìfẹ́ ló fi dá tó yẹn náà ni ìrẹ̀lẹ̀ ìpàdé ló nígbà tí mo sọ̀rọ̀ mo ní àáfàá tó bá mọ tó ń mo ní tó bá tó so tó bá pé àáfàá tó kọ́kọ́ lọ bá ohun tó ṣe ìdájọ́ fún ó wà nínú àpò àwọn so ó wá wò pé ìdájọ́ yóò lè fún òní wá ń wájẹ́ kò káàkiri ló fi ń nítorí ẹ̀kọ́ sọ fún mi pé fatuwa àpá yìí ló ṣe rí náà òmìnà tó wá bá ń bí mi náà sọ̀rọ̀ lópin ìgbà tí àpá yẹn bá mọ̀ òǹtòǹtò torí pé yóò mọ̀ pé àpá kì í ṣèbéèrè lọ́wọ́ òun ìdẹ̀kùn ní wákàtí sọ àwọn àpá tó fi wá àwọn tí ń bá ń ṣèbéèrè tó ń wá tẹ̀sí káàkiri wọn yìí fẹ́ òdodo àtọ́ ẹni tí wọ́n parọ́ òfin wọn náà ni wọ́n wò. So it's better to stop on me. The more wùlẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀lú lóòrùn. Èyí tá a fà sọ ló ṣe rí mi. Náà, wọ́n á rí fi sọ́ra wọn. Náà sábà ní ẹlẹ́ẹ̀kì ní àjọ àwọn àti sọ pé ìyàwó kan.

ìjọba òbí onílẹ̀-èdè àwọn ẹ̀ṣẹ́ ìdílé ìṣọ̀ ọ̀rọ̀ tó wáyé pé ṣe ẹni tẹ̀ ní lọ́ba tàbí tẹ̀síọ́ ẹni tó olè àbáyé àmọ́ pé kí wọ́n fi ní ọ èmi wá lórí ẹ̀ á ní agbára jẹ. wọ́n lè ìdájọ́ ẹ̀dá rẹ̀ sọ pé ìdájọ́ ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ni pé kò sí ẹ̀rí pé ó ṣe jìnnà ẹ̀rí tó ń bẹ ní ìsìn ìkọ́rọ̀ àmì òun dandan ló ṣe ṣíṣe tó sì ṣe kò lọ bá dájọ́ pé mo ṣe jìnnà o ẹgbẹ́ hajj lórí ẹni tó kàgbà ìgbà tó jọkọ̀ lọ́sọ̀tún and then sharia islam ọ̀pá dandan fúnra pé whatever tó bá ṣẹlẹ̀ sí wa ó di dandan ká gbé lọ síwájú adájọ́ tí a bá ní àtúnṣe tá a lè ṣe síwájú ká tó lọ ọ̀dọ̀ adájọ́ ìfẹ́ta kan ṣe torí pé tí ìdájọ́ bá ti lọ sọ́dọ̀ adájọ́ ń tètè sí ẹni ọkọ̀ gan ní ìkàkà sọ mọ́ lórí ẹ̀ ọkọ̀ gan tó rẹ̀ kò lè sọ́gbà rẹ̀ pé àbọ̀ yáàtì rẹ̀ ọ̀ yáàtì rẹ̀ kó tó lè ìdájọ́ èdè ti fi ẹ̀mọ́ ọlọ́run lọ bẹ̀tì nígbà tó wà láàárín ara wọn so òun láti tó bá mọ̀ pé pẹ̀lú tó mọ̀ ẹ̀wọ̀ yóò lè jókòó pẹ̀lú ìyàwó náà fún ẹnìkan òun ẹnìkan òun bí kò sì tẹ́sẹ̀ kò sì lọ sí àkúnyà àwọn tó kọ́ tó tọrọ àforíjì lọ́jọ́ ìṣọ́ tó bá wá mọ̀ pé yóò jẹ ìlú lọ́kọ̀ òun tó wù ní gbàgbé So instead of going on look at the EU combined, it's better for them wọ́n fọ́ra wọn láyé. So gbogbo ìdájọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ọwọ́ rẹ̀ wà. Ìfúnra báyìí sí àwọn èdè kan sí àbúgbà tí Wa alaikum Wa alaikum so ọkọ̀ èyí tó ní èyí tó pẹ̀lú ààrẹ òun ó ń pọ̀ mẹ́rin àwọn èèyàn ìyàwó ìtòsí ìgbìyànjú òun sì mọ̀ pé ọjọ́ sí ìgbà tó ti fi ń gbé ìgbìyànjú Mo máa wo ìgbésí àti gravity ìṣúwà títí tí láàrín ọjọ́ ọmọ ọ̀gbà ní ìgbésí àwọn títí tí ó kò ọwà síọ̀ ní ìgbésí. Ọdún rẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ mọ́ta lórí ìjọ ọ̀rọ̀. Kò lẹ́lẹ́rìí, kò lẹ́lẹ́rìí. Nígbà tí o sì ti lẹ́lẹ́rìí rẹ̀, ó di dàgbà káṣe búlára. Nígbà tí o sì lẹ́lẹ́rìí, ó di dàgbà káṣe áhẹ́dù kọ́fù. Tọ́pá wà ní ìlú ìbúra ìgbàgbọ́n ìdájọ́ náà ni ìrẹsì ìdájọ́ méjì ti pé ó ti kọ́sùn torí pé kí ni ọba ti kú dá lérílé kí ó tó dọ́dọ̀ àǹkárí wíwọ́dọ̀ àǹkárí tó ń sọ ní pé ìyàwó òun ṣe dùnmọ́ ìtú ń sọ ní pé ìyàwó òun o ó ṣe dùnmọ́ ó gbóyún kí ìṣètò ìwá oyún ọ̀tá ní fòmù sọ́gbà wọn ti fi tọ́jọ́ alkali ó ti dẹ́ta kó mẹ́rin wá àìlẹ́yìn kọ́sùkù la máa ṣe fún Thank you ìyàwó wá ní rẹ̀ fún ibi ìrìnlẹ̀ ní òkúrẹ̀ tí ìyàwó rẹ̀ ti ní ìpẹ̀lẹ̀. tí ó atọ́jú fún ọ̀rẹ́ pé gradually gradually tí ìyàwó tó ní oṣù mẹ́rin ìgbàgbọ́ bí ma ọmọ òun lọ́dún tí ó tó kí lọ́pẹ́ ó tó ó ti kìlọ̀ ọmọ orúkọ ṣe ṣe ìrìnàjò ó ti ìrìnàjò so àwọn ìgbà ìlú rẹ̀ ọkọ̀ náà pọ̀lọ̀ láwọn ìrẹ̀lẹ̀ ó ti di àwọn òbí ètò ọmọ ìlú tó bí fún wa ètò ọmọ rẹ̀ Ìgbàgbẹ́ ìyàwó náà ìgbà tó fi wo ìlú ẹ̀ ọmọ tó fi yìí kò ń ṣe àìsí ìrìnàjò tó ọmọ ti fi ọkọ̀ ṣáájà ìgbà tí wọ́n fà lọ sí wọ́n fà sí wọ́n fà ọjà ìyàwó ìlú ìyàwó ìlú tó lọ ìgbé ìlú wọn ṣùgbọ́n wọn ọ̀pọ̀ bá ń lọ sí àwọn àpá àwọn àfáà ní tí kò lè dọ́gba sí orí wa ilé rẹ̀ ọba tí ó gbé ọ̀pọ̀ kò sí tí ó lọ sí ti di ó sì ti dàgbà wà ó sì ti tó bẹ̀rẹ̀ sí ọ̀wá dé ọkọ̀ faramọ́ owó faramọ́ tí ẹ̀ lọ́sẹ̀ àwọn tí ó lè jẹ́ ẹ̀yà ní pé ó bẹ̀rẹ̀ àwọn ìyàwó mi ọkọ̀ ìpàmìtì òkú bí omi wà well ala kulli hal ah, ìdájọ́ ti wà very clear torí pé èkìrás ó ti wà torí pé ah, ìyàwó ó ti jẹ́wọ́ wípé ọkọ òwe kọ́ èyí táwọn fi ṣèdájọ́ mistake wọ́n ṣèdájọ́ lórí pé الولد للفراش والعار للعار ẹni pé ọmọ tí ẹni tó ní ìbùsùn ni wípé oko ni ti ẹni tó ṣe dìná bẹ́ẹ̀ yẹn kó tó lè tẹ́lẹ̀ yọ ọ̀dọ̀ pé ìyàwó òun wà nílé ọkọ náà ni kìíní yẹn ṣẹlẹ̀ kì tó gbé kó gbé wa sọ ọmọ tán ìjọ pé ilé ọkọ ẹ̀ ló wà ní kìíní ẹsẹ̀ ló ń sùn so wọn ó ṣèdájọ́ pé ọmọ ò tọkọ ni ẹni tí wọn bá wá jọ ṣe jìnnà pẹ̀lú ẹ̀ òní wọn lẹ̀ lóko wọn á tó fi níyàwó rí àǹtí ọ̀tẹ̀lẹ̀ síyàwó náà nìyẹn wọ́n bá déwájú adájọ́ so náà ní ìsìn ọwọ́ ọ̀pọ̀lọ́wà bẹ́ẹ̀ kò ní fi mọ́sọ́bà ọmọ yẹn lọ sọ́dọ̀ àlè torí pé ó ti mọ àmà dájú pé ọmọ rẹ̀ kìí ṣe tòun wọ́n da ọmọ padà fún ọlọ́mọ. ṣùgbọ́n tó bá ti ọkọ ni torí pé ní ẹ̀yà tí kìíní yẹn bá tẹ̀lé ní ilé ẹ̀ ẹ̀yìn ni wọ́n gbà lórí. bẹ̀tẹ̀ lé ó ti tẹ̀lé láti ta ó gbé wa nù tí ọmọ tán lọ́wọ́ rẹ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Gracias. àwọn nǹkan báyìí sí ní àsìkò ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan míì wà tó lè rọ́pò rẹ̀ for example ẹlẹ́rìí mẹ́ta àwọn mẹ́rin àrí mẹ́ta mẹ́ta yẹn tí kọ̀pọ̀ ju nta ẹyọ kan tó kù lọ bẹ̀tún ti bẹ́ẹ̀ Islam ò ní gbà lórí ìgbà tó bá pé mẹ́rin so that means pé kì í ṣe pé bóyá ká múyàn ń gangan ni kí agbàlérò rárá ó ní gbogbo ọ̀nà tá a fi lè gbà tá kó hajj yẹn kú ó ní Islam yìí ṣe ọ̀nà tán so ìdí ni tó fi ṣe intensify ẹ̀rí mímú wá lọ́jọ́ tó mẹ́rin and then ẹ̀rí mẹ́rin yẹn tẹ́ bá gbàgbé mọ́ àwọn kìtá fik wọ́n sọ pé ìkíní kejì kẹrin wọn yóò sọ pé òun rí wọn gẹ́gẹ́ bí ọmọ odó nínú odó ni. tọ́ ẹ ń kìíní yẹn àti mú ọmọ ọlágbára so that wọn àti ní ba ọmọlúwàbí obìnrin jẹ́ twenty and then wọ́n máa pààyàn just like that lórí àwọn tí ò tí ò tí ò jẹ tí ò sòótọ́ all this so ìdí nù so check lásán ìyẹn ò lè rọ́pò ìgbà ṣíṣe à ń sọ̀rọ̀ pẹ̀lú ìwọ̀n tí wàá jẹ́ gbìyànjú. Thank you ìyá mi ọkọ mi tó kàn mí ní pé nǹkan kan bẹ láàrin òun àti obìnrin tó kú àjáde sọ so kò lè kú wípé òun ló ní oyún obìnrin yẹn náà. Allah and then ẹn tó sọ̀rọ̀ CCTV and then àwọn tó fi CCTV náà ni wọ́n kò tẹ̀sẹ̀ máa gbé lọ sí ibi tí wọ́n ti kú wẹ̀. That means wípé wọ́n lè parọ́ pẹ̀lú CCTV so ṣeré islam ò ti fẹ́ gbogbo àwọn ọ̀kan tó jẹ́ bá láti fi tẹ̀lé wọ́n bá wà rẹ̀ now so Thank you.